له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء إلا كباسط صلى الله وسلم وبارك على رسوله الأمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا ẹdúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run ọba tí ó ti sọ pípa èdè wa lónìí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé pọ̀ ní ọjọ́ júmọ̀ báyìí ká lè máa tún fi rán ra wa létí ká máa fi fara wa padà nígbà tá bá ti wọnú ayé lọ láti júmọ̀ tòní tó bá tún máa tún fi di júmọ̀ tó ń bọ̀ ká tó gbàgbéra sínú ayé ká tún kóra jọ pọ̀ sáàyè àti sí gbogbo àwọn àyè báyìí káàkiri ayé ká fi pera wa padà pé ká má tẹ̀ láyé lọ o ká má gbàgbéra o ká má fi ṣèrántí fúnra wa lórí àlófà tó fi jẹ́ pé kútùbà júmà kì í ṣe ń ta fi ń ṣe àwàdà abẹ́fẹ̀ kì í dẹ̀ ń ṣe ń ta fi ń jùkọ̀ ọ̀rọ̀ tẹ̀rẹ̀ ni kì í dẹ̀ ń ṣe tí a máa fi ń sọ ìtàn gbésí ayé ara rẹ̀ bákan náà kì í ṣe nǹkan kan eléyìí tí a máa fi ń pa àlọ́ àpamọ̀ eléyìí tí àwọn èèyàn máa ń pa lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè yìí ẹ̀yàmọ́ náà ni fún gbẹ̀yìn tọ́lọ̀ bá ní kó bára rẹ̀ ń bẹ̀ láyé torí pé yàn jíyìn fọ́lọ́run gbogbo bí yàn ṣe lu àyè náà àmì ọlọ́run bá kó jọ kó má ṣe àjálè ló dáadáa o ikhwata iman ẹ jẹ́ kí a jọ ni ẹni tí ó nabi sallallahu alaihi wa sallam ọ̀nà Abu Hurairah radiyallahu ta'ala anhu eléyìí tí gbogbo wa mọ̀ sí Abu Hurairah eléyìí náà ni kúníyà rẹ̀ torí olóògbò kékeré kan eléyìí tí ó máa ni fi sallallahu alaihi wa sallam. rẹ̀ gangan ó ni Abdurrahman ni olómọ hadithi wa tó gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam nínú àwọn hadithi lè tí ó gbajúmọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn tó ma fi rán wa létí nípa àtúbọ̀tán ayé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ́mbẹ̀ yìí pé òpin òdí ní dé bá ayé ọjọ́ ìgbéda lè kíámà táà retí pé òpin ayé kún wọ́n ní ànábì nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó wá bẹ́ ṣẹlẹ̀ náà kìí ṣe àwọn ìṣẹ̀lẹ̀ dùnnú àwọn ìṣẹ̀lẹ̀ tó yẹ pé ìró ìbànújẹ́ ni wọ́n àwọn òru tó yẹ pé ẹni tọ́lọ̀ ń bá mú dúró nìkan ló máa dúró lásìkò ìgbà náà à gbogbo nǹkan bàjẹ́ púpọ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lásìkò ta a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó wá bẹ̀rẹ̀ ó sọ díẹ̀ nínú àwọn nǹkan yẹn nínú àdéṣẹ́lẹ̀ tá a fẹ́ kà lónìí anábìsọ̀ ń sọ òpin ọ̀tí ní dé bá ayé o ìgbéǹde ò tí ní ṣẹlẹ̀ o àyàfi ìgbà tó bá tó já sí pé lórí ilẹ̀ ayé irọ́ ti wá pọ̀ irọ́ ti di tán rán fọ́kálé irọ́ ti di ohun tí àwọn èèyàn ti ẹ̀bì kítà láti pamọ́ irọ́ ti di táwọn èèyàn ti ẹ̀rí sí rọ́mọ́ ọmọdé ń parọ́ àgbàlagbà ń parọ́ balẹ̀ ilé ń parọ́ ìyàwó náà ń pa

ṣé wà ń sóòtọ́ fáyé ni ayé òfóòtọ́ kódà ètò burú jáì ní pé báadọ́lá ìmá àwọn apá kan nínú àwọn tí wọ́n ń sẹ́sìn àwọn náà bẹ̀rẹ̀ sí pa irọ́ irọ́ èyí tẹ́ pà àwọn yẹ túnbù sọ lẹ́nu wọn kábọ́rọ̀ tó lè bá ní kíyàn kúrò ń wà bàjẹ́ lọ́dọ̀ wọn àwọn gan fúnra ìta ń bẹ ọlọ́run bá kójọ kó la èmi àti kò nú ẹ̀ tí a bá ti ríra rẹ̀ nírí pé òun náà ti jẹ́ òpùrọ́ tí a náà ti ríra rẹ̀ nírí pé òun náà máa ń parọ́ ò bó ṣe ń gbọ́ yìí kí a máa lọ ríra rẹ̀ nírí pé ọ̀kan lára àwọn ẹni bí àsìkò yìí onírèyàn bẹ́ẹ̀ tí a náà bá ti ríra rẹ̀ tó náà mọ̀ lẹ́mi ara rẹ̀ pé òun náà dẹ̀ máa ń parọ́ kẹ́niyàn ríra rẹ̀ nírí ẹni tí a náà fi ju mọ́ àsìkò àǹfẹ́lẹ́ yìí sọ fún wa pé ká túbá níbi ẹ̀rọ pípa ká lọ jáwọ́ pátápátá ọ̀nà tó wà níbi ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ńlá ni àti ẹ̀rọ àti ọtí mímu àti ṣìnà ṣíṣe àti tẹ́tẹ́ títa àti pànìyàn gbogbo wọn ẹgbẹ́ ni wọn ẹ má fojú kékeré wúrọ́ mọ́ ẹlòmí torí tó fẹ́ méèkì lówó láyé tó ṣe ń parọ́ fáwọn èèyàn tó ń tajà fún àbí tó ń bá ṣe ẹ̀sùn tọ́rọ̀ ẹ̀sọ bó ṣe rí ọlọ́run ọba tó ńlá ni gbogbo ohun tó ń ṣokùnfà táwọn èèyàn fi ń parọ́ láyé torẹ́lòmí fẹ́ dépò irọ́ ni ẹjá jìnà sí rọ́ ẹjá pa irọ́ sí èèwọ̀ ní irọ́ mùsùlùmí ọkùnrin obìnrin ọmọdé àgbà baálé ilé ìyàwó ilé gbogbo ọmọ gbogbo àfà gbogbo ìmà gbogbo ẹni tó bá sì tí irọ́ bá ṣẹ́kù lẹ́nu ẹ̀ tí ò mọ́ sáì dá kọ́ tó wélé báyìí ó ti sáré jùlẹ̀ ẹjá lọ ibi o ìbínú ọlọ́run ọba ni ọ̀rọ̀ máa ń fàfẹ́ni tó bá ń parọ́ tó bá rò pé òun níyì lọ́wọ́lọ́wọ́ nísìnyí ó máa padà dé ẹni àbùkù ẹni ẹ̀tẹ́ ègún ọlọ́run di òpùrọ́ pọ́lá ègún ọlọ́run sí kẹ ọlọ́run á lọ bá gbogbo òpùrọ́ bákan náà nínú àwọn aburú àtúbọ̀tán ayé yìí ele tó máa gbilẹ̀ lásìkò yìí tó jẹ́ lẹ́ẹ̀kejì nínú rẹ̀ sallallahu alaihi wasallam wọn náà ni pé tẹ̀sàkọ́rọ̀ bí al-aswaq àwọn ọjà tí ṣe jámù fún sóòkù òṣèrè ọba ní àwọn ọjà máa wá súnmá ẹlẹ́mí àmàrùkú ọjà máa wá súnmá kí wá ní túnmẹ̀ ilé yẹn àpíngbàtà wà ní kékeré táwọn yàwó bá fẹ́ lọ ọjà wọn dágbére pé à ń lọ o àwọn bọ́lẹ̀ kájà àwa lòdù àwọn ìyá lọ́jà àwọn ibi tí wọ́n ti ń nájà kì í ìlú tọba ti nájà tán bẹ̀ tán bá ti lọ gbogbo rẹ̀ pa lọ́lọ́ ọjà tọba ti fẹ́ ẹ̀yìn odi ìlú lọ́jà ma ń sábà wà torí kíni torí pé ilé aburú tó dópin láyé inú ọjà lánàbí ló wà ó ní àyè tó dáa jù lórí rẹ̀ arábì ní ààyè tó burú jù lórí iláyé ó ní àwọn ọjà ni kò sí ìran aburú tó ń ṣẹlẹ̀ láyé eléyìí tí ò ń ṣẹlẹ̀ nínú ọjà wọ́n jalè ń bẹ̀ wọ́n ṣìṣìná ń bẹ̀ wọ́n parọ́ ń bẹ̀ àwọn oríṣiríṣi nǹkan haramu wọ́n ta ń bẹ̀ ikhtilat bayna ar-rijal wan-nisa ìrùpọ̀ láàrin ọkùnrin àti obìnrin fara gbára wọn ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ shirik ẹbọ oríṣiríṣi òní wọ́n dáwò ń bẹ̀ ibẹ̀ náà nílé tẹ́tẹ́ wọ́n ta tẹ́tẹ́ ń bẹ̀ jìbìtì

tí a ti pé káwọn èèyàn kọ̀dẹ̀ jáde ní kan wọnú ọjà kan tún jáde padà ní wọ́n ti wá kọ́lé súnmọ́ ọjà wọ́n ti wá ń dá ọjà lẹ̀ láàrin agbolé láàrin inú ilé aburú ni kìí ṣe dáadáa bákanáà òṣìṣẹ́lá ọba ní àwọn aburú àtúbọ̀tán ayé yìí wọ́n náà ni pé zaman àtùkọ́ wá ma ẹni ah, ni júmà ni jí láàárọ̀ ni ni júmà ó múra lọ́wọ́ ni ìyàwó sọ fún pé ṣáṣẹ́ tẹ́fẹ́ wọ̀ jáde rí ìní ni jùmọ́ àkẹ́ ṣánàlá ah, ọjọ́ ah, ìní jùmọ́ kan tí ní dàbí wẹ́sì lójú mi púpọ̀ jẹ́ ayá ma wá sáré a máa súnmọ́ ọmọ tẹ́ ṣe kó mọ́ ẹ̀bí jọ́mẹ́lò sẹ́yìn ẹ́kàn máa gbá máa sọ fún pé òun fẹ́ lọlé ọkọ àbí kí bàbá rẹ̀ máa sọ fún pé ọmọ yìí jẹ́ òní ìfẹ́ ṣèyàwó ah, èwo nu wọn ọmọ àṣà kíkọ̀ ẹ̀ ń jẹ́ òní ló ti fẹ́ lọlé ọkọ yìí

awa ole lè mọ̀ kò lè wa wa ó o òye wa wa yataqarrabu zaman òṣìṣẹ́ ọlọ́run bá wá ni wa yakthuru al-haraj ó ní nínú àwọn aburú àtúbọ̀tán ayé ó náà ní pé ìpànìyàn wa àwọn èèyàn lè gbogbo akpọ ńgbàtà náà bí sọ ma haraj yìí pó máa pọ̀ ọbúrò rẹ̀ ní kí ni túnmọ̀ haraj anábìnrin náà ní ìpààyàn ẹ̀dí èèyàn máa para wọn nípakúpa wọ́n máa fi ẹ̀mí ṣòfò wọ́n máa tẹ̀jẹ́ lẹ̀ kódà ní pípa tó yẹ́ pé àwọn nǹkan ọ̀sìn pàápàá kò lẹ́tọ̀ọ́ ká pa wọ́n bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ máa jú ẹ̀dẹ̀ ẹgbẹ́ wọn wọ́n dẹ̀ máa gé nígekúgé wọ́n jíyàn gbé nítẹ̀ẹ̀dẹ̀ máa gbọ́nà ní pé wọ́n ti pa ẹlòmíì

hatta la yadri al-qatil fima qatala alábìnrin tó fi jásí pẹni tó pààyàn kò ní mọ́ kí nìdí tó ń fi pẹni tó ní kò ń pa òun lákàtà dédé rí pọ́ ní kò ń pa ni ajọ́dẹ̀ lóyún aná ní kan wá pa ẹni a ní kí ni mo kí ni kí ni mo ṣe àwọn ọmọ òun ti ẹlòmí alọ pààyàn gbà mí kò ní mọ́ kí ni rísìn tó ń fi pẹni tó ní kò ń pa ilé yìí iṣẹ́ apààyàn wọ́n kó àwọn ẹlòmí ìjọba alẹ́ ní káwọn kọ́dẹ̀ máa pa wọ́n àwọn náà ní mọ́ kí ní ìsan fi ní káwọn máa pa wọ́n kí àwọn ènìyàn ṣe iṣẹ́ tó gbé láwọn lọ́wọ́ nìyẹn bí tá ẹlòmí ti ń rówó tí wọ́n fi ń lu ayé o náà níbi iṣẹ́ ìpànìyàn ha òfò ni o ànábìnrin ẹni tó pààyàn ní mọ́ kí ní tẹ́ni tó ń pa kí ló ṣe kí pa wọ́lọ́lì maktúlù fi ma kú tìlà ẹni tí wọ́n pa náà ní ma tó ń ṣe tí ìtẹ́ mi fi ma bọ́lá rẹ̀ akọ̀ ma bèèrè kí ló ń ṣe ẹjọ́ kí ló ń ṣe ádẹ̀ ma pa lọ bẹ́ẹ̀ náà kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ ọ̀rẹ̀ ní dálóhùn náà ádẹ̀ ma pa aburú ńlá ni nínú àwọn àtúbọ̀tán ayé ìṣẹ̀lẹ̀ burúkú ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kì í ṣèrò dùnú kí n ṣíṣẹ̀lẹ̀ dáadáa àfẹ́ ẹlẹ́ kàròyìn jọ kan kí ẹ má kàròyìn pé àbí kí má gbọ́ròyìn pé wọ́n tún pa wọ́n tún pa ọmọ ayà yẹn lẹ́nu pẹ́ṣẹ́ jáná pa ni àbájíyẹ èèyàn bí èèyàn àtẹ́yìn àwọn kan ni wọ́n ń pa wọ́n yìí lónìí ni wọ́n rí mú nínú wọn àwọn tí wọ́n rí mú pọ̀dà àwọn tí wọ́n mú lọ kátẹ̀wá sọ pé wọ́n wá rí gbogbo wọn kó náà òtútù amólè ọ̀nà ọlọ́run amólè òtútù amáláṣọ àwọn tí wọ́n ti pa ń kọ́ àwọn ilé yẹn ti lọ nìyẹn ẹwọ̀nà tí wọ́n ń gbà fi pa wọ́n ìpakúpa kí ni wọ́n ṣe wọ́n jẹ̀bi kú o àwọn ẹlòmí wọ́n fẹ́ lo pàtì wọn ni o wọ́n fẹ́ lo ẹ̀yà ara wọn àwọn ẹlòmí torí ipò ni o wọ́n dupò mọ́ra wọn lọ́wọ́ àwọn ẹlòmí torí property ni o

àwọn èèyàn ń pa èèyàn wọ́n jẹ èèyàn àwọn èèyàn gọ̀rọ̀ tàbá ń pariwo láwọn oníjálàbí lórí wọ́n náà sọ ju wá ti pọ̀ jù èmi ọmọ wọ́n níjálàbí ti fẹ́ náwọ́ fàárí ẹ̀ sókè kóhùn kí n lo pàtì èèyàn tóhùn bá ló dàrẹ́ ìtàwọn tí wọ́n jọ ń ṣe jálàbí ń gbogbo àwọn oògùn tó ìtì tó máa sábà já iṣẹ́ kíákíá wọ́n náà ni ogun tí wọ́n fi àwọn nǹkan haram tó ní agbára tó kọ lẹ́tà sí ìbínú ọlọ́run tínú èṣù dùn sí tẹ́ṣù fò tó sì pé ẹ̀hẹ́n ẹ̀jẹ̀ èèyàn ẹ̀hẹ́n orí èèyàn egungun èèyàn ẹ̀fùmarí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe àkáǹtì yẹn orí ń èmi àti wọn náà kú gbogbo oríṣiríṣi àwọn nǹkan burúkú báyìí o ni wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe nígbà yẹn àwọn máa lọ gba tara òkú ni láwọn mọ́ṣúárì káàkiri àbí lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń bá wọn wẹ òkú àní ìtàn ilé yẹn náà ń ṣe àló dá o aburú ńlá ni o torí àgbọ̀dọ̀ yan kankan lára òkú o ṣùgbọ́n àwọn ti gbà yẹn ò tún dájú bí àwọn tòní àwọn tòní láwọn ò lè dúró de pé kẹ́nìkan kú ká máa lọ bá ẹni tó ń wẹ̀ kú àbí nǹkan kan ẹjọ́ dídí gbé òun nídìí orí òun nídìí ẹsẹ̀ òun nídìí apá inna lillahi wa inna ilayhi raji'un aburú ńlá lélẹ̀ tó ṣẹlẹ̀ káàkiri orí iláyé tó dẹ̀ ń pọ̀ sí lójoojúmọ́ táwọn tó ń ṣe náà dẹ̀ ń gbọ́ròyìn pé wọ́n ti máwọn kan tó lè yìn òdẹ̀ sí wọn lọ́wọ́ pé káwọn máa tún kọ̀ǹtínù nínú ṣíṣe báwo la wá fẹ́ ṣe ń gbà ọlọ́kan fẹ́ balẹ̀ ọkàn balẹ̀ ọkàn oníkálukú ò balẹ̀ mọ́ oníkálukú wá ń yọ́jẹ̀ kọba máa jíyàn gbé kọba máa pààyàn nípakúpa tọ́rọ bá lọ́wọ́ àtìyàn pọ̀ àbí kò tẹ́ra máa jó àṣíṣe torí pé the next thing ilé tó wọ́n máa rò náà níbi kó ń pa ẹkò mú ẹkò láyé torí pé wíwà láyé ẹ ń dìun lọ́wọ́ àwọn èèyàn tún dùn sí ipò lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àbẹ́lọ́ ń pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o tí wọ́n kọ́kọ́ tún ní pẹ́lá tún máa bẹ̀rẹ̀ sí gbọ́pọ́n sí ti palágbájá ah àwọn ah, tó ti dá ibi báyìí ìran ti pàyán bẹ́ẹ̀ tó ti já sí pé kò ní ṣẹlẹ̀ láyé lórílẹ̀-èdè tí wọ́n ní wọ́n fẹ́ dìbò kọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí má tẹ̀lé lọ ilẹ̀ mẹ́ta títí dìgbà wo la máa tó jáwọ́ níbi gbogbo eléyìí kí là ń wá láyé kí la fẹ́ ká máa gba rẹ̀ ká máa ṣe islam wa lọ ká jìnà sí gbogbo wa bàjẹ́ ká rántí pọba tó lẹ̀mí wa kò síbà tí ò lè gbà o tó bá ti gbà á gbogbo tí èèyàn ṣe èèyàn fojú ara rẹ̀ níjẹ́ gbọ́dọ̀ rẹ̀ kí á máa ń jẹ́ ẹ̀sán àbí ọlọ́run fún àjá ṣe ìdí òdà kó fi dáadáa rọ̀ wá lọ́rùn láti ṣe kó àti gbogbo àwọn olólùfẹ́ wa àti gbogbo àwọn ẹni eré lápapọ̀ gbọ́n níbi yíya ń bẹ ọlọ́run kójọ kó má ṣàbà wa tú àṣírí wọn kó má ṣàbà wa pa wọ́n rẹ́ kójọ kó fi ọlọ́kan إخواننا المسلمين كل مكان وصلى الله وسلم وبارك على محمد وآله وصحبه وموالاه أبوي pé wọ́n ti ṣe lófin pé ní Ògùn State náà wọ́n ti ń tẹ̀lé ẹjọ́ ilé tí wọ́n dá láti Supreme Court ní Àbújá tí pé kí àwọn obìnrin wa tí wọ́n jáwọn ọmọ wa tí wọ́n wà láwọn ilé ẹ̀kọ́ kí wọ́n máa lo kan fi wọ́n lẹ̀ láti jẹ́ kí wọ́n lọ hijab àdẹ̀rí báyìí nìsín pé ó dàbí pé ó ti ń wá sí ìmúṣẹ náà lọ́wọ́lọ́wọ́ lógùn State báyìí fún ọmọ yìí ti ń láǹfààní láti máa lo hijab ìlọlé ẹ̀kọ́ bó fẹ́ bóyá pé kò tí ìfẹsẹ̀ nílẹ̀ tó bá ṣe fẹ́

ohun tí ń sọ fún wọn ni wípé àwọn àwọn máa tàwálà yẹni àwọn àwọn máa ṣe agbátẹrù irú ìjábùtà mẹ́mọ́ máa wọ̀ àwọn máa tà fún wọn ní ìtọ́dẹ̀ ẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣàkóso yìí àwọn tí wọ́n fẹ́ ni wọ́n kó máa rẹ̀ pé ìjáàbù tó bá mú tó máa fún àwọn ọmọ yìí láyà pínpínpín àbí tó máa dàbí fìlà lọ́rùn wọn ó kéré lóòótọ́ ní tí a tẹ̀ sí rìkwẹ́sì fún yìí ṣùgbọ́n ká tẹ̀ bẹ̀rẹ̀ láti dì kan náà mo fẹ́ bí ẹ kókò sẹ́nu ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ láti dì kan ibi kan tó wá fẹ́ bẹ̀rẹ̀ náà kó má jẹnu pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ kó má fi jẹnu fìtínà kọlọ̀n kó jọ kó jẹ́ kí sákúlà yìí tètè kárí torí pé níta ń pè ní politics ó wa dáadáa kó má jásí sí ẹ̀bẹ́ ẹjẹ́ kẹ́ election lọ election òṣèlẹ́ṣàn kúrò ńlẹ̀ election gbogbo rògbòdìyàn tún bẹ̀rẹ̀ padà kẹtù tó sọ pé tún fẹ́ gbégbésẹ̀ kankan bóyó tún dẹ̀yàn ọdún mẹ́rin ìmí tọ́lọ̀ ń bá kọ́dà rú bẹ́ẹ̀ àfẹ́ kí eléyìí wáyé àfẹ́ kí ogun yẹn kó sinmi pátápátá gbogbo àwọn elétò tọ́lọ̀ ń bá ní kí wọ́n gbọ́ ìta ń sọ yìí kí wọ́n bá súnmọ́ gómìnà kí wọ́n dẹ̀ ti bá ṣègbésẹ̀ lórí ni àwọn ará ibi ìlọ ń pẹ̀tù síra wọn lẹ́mìí pé ẹ̀fí wọn lẹ̀ jẹ́ kẹlẹ́ṣàn lọ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o àwa mọ̀ òye wa o ẹ̀tọ́ wa là ń béèrè fún yìí fún àwọn wa torí léèwé wa àjọni ni o kì í ṣe tẹnìkan mùsùlùmí kọ́ ló ní àwọn léèwé yìí mùsùlùmí kọ́ ló ní abẹ́ abẹ́òkúta grammar school christian kọ́ ló ní abẹ́òkúta grammar school àwa mùsùlùmí àti christian àti gbogbo wa lájọ ní bẹ́ẹ̀ náà ni ẹgbà high school bẹ́ẹ̀ náà ni aṣẹ́rò high school gbogbo léèwé tó yẹ pé ìjọba náà ló ń sọ sálárì fáwọn òṣìṣẹ́ bẹ̀ nǹkan ìjọba nǹkan gbogbo wa jọ ni ẹ̀tọ́ ti ti wá bẹ̀rẹ̀ wá ń bèèrè fún tí wọ́n ṣe fún wa àfẹ́kà mọ́ wà ìmá ni òhò mọ́ ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ àmìdálà ń bá kójọ kó má ṣe bá lọ sí ìmúṣẹ subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu